الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا خصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلن عقدة من لساني يفقه قولي ست الله مجبرنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين حق الوالدين إذا إذا أنا بنيم أنا مضاني تواجه رسول أكي إسلام ọmọ ẹ̀rẹ́ sí èzí kí ní mẹ́bí ẹ̀tẹ̀rẹ̀ kọ́ na mọ́zà náà sẹ́rẹ̀ ọgbàgbòwà kànyẹ́ nẹ́nẹ́rẹ́ ààrẹ mẹ́ túró sí rẹ̀ sọ húrọ́ mẹ́húrẹ́ mọ́sí dáìkí islam dọ́fẹ́ páìnìkàyè ozi túró sí aná ọgbàgbà mẹ́bí ẹ̀tẹ̀rẹ̀ ká àzìlẹ̀ ẹ̀rọ na mọ́ náà utosi nyanja datitejo inekuitaneku oze kakakamakaye inirwamavani ile kontomuri na osiyeyi tijazi naye banamaza ehini netozi domori ore ehini netujono Ehi ejwayi tozi eye ejwayi ihozi domori ore ejwayi ihojono ọ̀sọ́ ni ọ̀rọ̀ ọ̀ísẹsọ izi àìkí islam ìzọ́gbàrẹ̀ ẹ̀sìn ẹ̀bá náà mọ́ ọ̀dàtọ́ ọ̀rí ujẹ́lọ́sọ̀ọ̀tọ̀ dídẹ̀ nẹ̀ mẹ́tùká ẹ̀ jẹ́ǹdẹ̀ sọ́nà mọ́rí ya àhẹ̀ká bụ bọ́ọ̀rọ̀ àṣà àhẹ̀ká nì ka ya hekọ ni dáàsáyé sọ́sọ́ ti be ọmọ ọba náà sí gwọ ọhụrụ imere ọzụkọ ka anyị tere kọnyọ rọda nem ọhụrụ iwe na eti na ayọ mọni e, omori a ka aka wa budu lọ wala tushriku bi shay a'udhu minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa ibudu lọ wala tushriku bi shay'a وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين ولجار ذي القربى ولجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا

ini ahekoboro yoni ina hekana nye yoni abina hekene enye ido mane toho ni ere ahekana nye anke salone yako ahekana nye anke omuri oni itubo ahekene enye ido yuro otinae duero otinae kaye ọ̀dọ́nà na oyiri mú na náà mú rí kọ̀ nìyàwó kẹ́ náà yẹn lúwẹ̀ẹ́ rò ó tí náà kọ̀ lọ́nà ọmọ rẹ̀ yàn omori ọkà ẹ̀ṣẹ́ ìkẹjẹ́ ní tẹ́ wọ́n bọ́dọ̀ wà látò ṣeré kó bẹ́ ṣe ààrẹ ọ̀fẹ́ni sísí ní ọ̀nà omori ẹ̀kẹ́ àẹ̀kọ́ ní àrọ́wọ́ mẹ́gbọ́ omori àsáyí sí wà gbọ́nà sá mẹ́ àgbọ́kọ́ náà rẹ̀ jẹ́ تشركوا به شيئا وبالوالدين حسانا مطلوب ان ماما نسيني يشرك يي دي ما سمان لك كان شنبيا اور بس يا ابا دون تكاي انا بلا ما سي يشرك ده سي منيو ده سي مسوري انا بلا يشرك اما سوني يشرك اها tẹ̀mẹ́mẹ́ kéde ìbò kó omori máa kà á bọ́ àmì tẹ̀lẹ̀ yẹn náà yẹ wà ní alfa sílọ́tì tó omori yìí ni. ẹni yẹn kí ọmọ náà sì hù kí ẹ̀ dimba hu ne yɔ seba rome eke ana seba yɛ saagan duja na ne dɔɔte one thousand naira note arwa ne shiri nyi dere atiri dere tiri kiri yɔ that's àwọn ìsẹ́lẹ̀ wà náà máa dẹ́mi rẹ̀ pòórò mi dẹ́kẹ̀ yà wà lè wù sí ọwọ́ sínú ẹ̀sà sí ọwọ́ tí ní sí ọwọ́ lóhun náà ló rẹ̀ bù tọ̀ dọ́ọ̀yẹ́ kàyé ẹ̀sà tó sọnù náà ń lẹ́ ẹ̀tọ́ wa ó wù to ku kwadi da yi yona abaka ka amin amin sotu to muri o ke ne biyo divi ni shiriku o karwe ne divi ni shiriku ne ma hewe na roha e divi ni shiriku mama isa e ho fe nyara embe embe je ne ọmọ kọrọ ní eh, health dáàká mi ń tayé ayé ke ọkà yìí nínú wẹ́ẹ̀ pàm ọ́nà anya dọ́m ní anya na ẹ̀rọ ẹni kwẹ́tẹ́n dọ́fà dọ́sí sèzúrà ẹ̀rọ rúbọ́n dáàké kẹkọrẹ nyẹ nyẹ ha ni jẹ́ mi rúbẹ́ mọ́nà yìí sọ ọgbọ̀rẹ̀ tẹ agókọ̀ ọ̀nà gòrè yìí arẹ́m rẹ̀ rẹ̀ wọ́tọ̀ kẹrẹ ọ̀nà náà kẹwàá lọ́rọ̀ kẹwàá mi. wà á bọ̀dọ̀ lá wà láti ṣeré kó mi ṣe yá. wà á bọ̀dọ̀ lá wà láti ṣeré kó mi ṣe yá. صلوا على النبي الكريم aniki abin ya ta mama ka son ya wono ga ya kana mziyara dimini tuka azanaiva ya aten ini kutishe huya ya tajudin dai na kiu ijabi wa ta me doke mama juan ọ̀rọ̀ náà rẹ̀ yà ta ni màmá ju àdúnkà àwọ̀ àmà ọ̀rọ̀ ta rẹ̀ ha nìrẹ̀ dokonori sunday nka ha ahiki saame ọkan baba ọrin then susọrọ mẹ ọ ọganya and tezbọ ọ n'osu chiri bọ dem kwa ahụ si ka tezbọ ọ n'usoro se sẹwọ asị ka awokan baba ọrin amadọ na ayị e, emamadu e, e, a dum ka ayị mẹrù madu a yọ. agoki su meru ka awuro kawa mai awuro kawa ya hannu zuwa addini duwa ba shawabi zai na emi onye na osu ada na osu don kono shawabi zai na la pan nimi ka ayi ani baba obi mezu yezu madu adimi jaye dimi parahu di wani mistake wani man ka ijaya misi ju mere ba ku hota mo no se ka ile he wota dakare e wana shaw ani baba no ne bezana gatmala ilma na ịba dị ka arụwa na shiri ahụ ịbana ba ma shiri ji ahụ ashiri ina nye papere ene ka ayọ ka ye ebe nye ikwu ta ọhụụ amashọba nile nne maduwe ka ihe ọrịa ịdụrị onye ọbọnọ ewu wa na maduwe ayọ sọnọ ọrịa kwukwuto ntụ omori wakonya unajera odoka govivu adua odo unajera nikutontu omuli amadua yewo ero wani nikutontu muri wana salama yo do salama yo ntu omuli ka assalamu alayka ya rasulullah do salama yo alika adua dua yo kauka ye banyu kutarwa anoba amina na madua yewo abawanyira imengo onusha amezo na madua ni ubimaore wọ́n àmì síríkù wéré yé ọ̀nyí pàtí rẹ̀ wọn náà ọgbọ́n bẹ̀rẹ̀ ilé òkú òmòrí susi káàdì lé sí susi sọ́ndẹ̀ lé sí inú sẹ́rù yàrá tájù dín slọ́tì òtú òmòrí mi susi ọ̀rẹ́ sí yìí lọ mo rí ẹ̀ mọ́ bàbá yà ìnìyàn ẹ̀rọ náà yẹ wẹ̀ ọ̀rọ̀ na dùn kasị kẹ̀sí wù. láti ọ̀tún ọmọ yìí nìyí. wà á bọ́dọ̀ láwàlá tó ṣeré kó bí ṣe à ọ̀bẹ̀lẹ̀ wà lédà ni wọ́n ń yára o na kò ń o ti be. omurika panabo ozone ozone ya gero ni cheize shiriku wame wa gero ni omuriki tinepi be hari abada wala na ile jahannama na yakao hun shiriku amma wana juwa wuna shiri sehim enye so wala kawo ni shiriku gukabira yo oh, wani shiriku wani okawo ni shiriku sọ́tò tó mú rí nìyí wàbúdú lọ́wọ́ wọlé ìṣirikó bí ẹ̀ṣẹ̀ ọ̀bẹ̀lẹ̀wà lídẹ́yìnì ẹ̀ṣẹ̀ ọ̀bẹ̀lẹ̀wà lídẹ́yìnì ẹ̀ṣẹ̀ náà. ẹbí ni a náà bẹ́ẹ̀ àmọ́ ìmọ̀túnmọ̀ ní màá fi ẹmọ́ ba enwe mmụta ava m ka tọ omori ewa ịzọrọ dụtụmori dụdeki netibiri nọ n'ụka ma tụjinere mmiri ọlọlọ ọba ya ada yi odolewa lideni nsani ìjọ mori mẹrẹrẹ aṣọ ọdọ kaya hẹkọ ni bí asọ́ni sísè bẹ̀rẹ̀ ní omori ẹ̀kẹ́ sọ́nà náà sẹ́sẹ́ àtà odolewa lideni nsani omori kìdí àmì ìbẹ̀rẹ̀ tẹ̀lé kọ́nyọ̀rọ̀ bá náà. ديما بيتوي كون ينغدانا وبذي القربى واليتامى والمساكين ومري كوكو ازاري كان انما كايني بيتر كاما وبذي القربى ومري اوكا اتي امبا امبا انا انا كاغوري او واليتامى اتي جيكو wọ́lùmọ̀sáàkì àtọ́lọ́sìyé olùjáàrí bílkùrìbá àti olókòkò ọ̀rọ̀ ẹ̀mí kàkà ẹ̀rọ ọgbọ̀rẹ̀wọ̀n olókòkò ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdọ́rẹ̀ bá ń bá wọn. olùjáàrí lójú ọ̀nà bẹ̀. àtọ́lọ́kòkò ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀rọ ń bá ẹ̀rọ ọgbọ̀rẹ̀wọ̀n ọ̀sán àhíbì bèlè jámbì. àtọ̀rọ̀ náà kàkẹ́rẹ́ òde ọkọ̀ ká àgbòrẹ̀ wọn bẹ́ẹ̀ ní ká òṣòlò ó múrí àkẹ́rẹ́ mẹ́rin bẹ́ẹ̀ ní kéye ọ̀rọ̀ náà òde àdùsọ́lẹ̀ náà òde àkúrẹ́ èyí. ومن السبيل وما أيمانكم أتنصر أمريكا ببيتركانا وما ملكت أيمانكم أتره أمراني ويوم يريه أريدا أمريكا ببيتركانا إن الله لا يحب من كان مختالا فخورا أمريكا أنصر أمريكا كمختالا فخورا مختال أمريكا كأوه òun ní ewu déèwù ẹ báàmà gbogbogbò báàmà ọsọ kátẹm fàhóòr ẹni àkíní yóò náà náà méyì mo rí kò náà mi sọtún tó rí mi. ọmọ yìí ọmọ ní kézí ọ̀nà ka àmì omi bẹ̀tẹ̀rẹ̀ ká mẹ́wàá náà máa náà ọ àmì mẹ́wàá náà mọ̀ lọ́wọ́ omuli oke bi na hene de ɛna ɔno si mi saba bi ɛno si buru wokaya bi na hɛ ɔno wɔ sinɛ ɛna mayi ọ̀rọ̀ ọ̀họ̀ ọ̀nà omori àṣẹ ìbẹ̀tẹ̀rọ̀ ìmẹ̀ká ọ̀nà ìbáná mọ́lá bọ̀rọ̀ sí pọ̀ àhẹ̀kán àṣọ omori ka wọ́n kọ̀dọ̀ rọ̀pọ̀ ka látàbọ̀dọ̀ ìlàáyà wọ̀bẹ̀lọ́wà alẹ́dàí ní ìsáná ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقد ربك أمري أمضنا Allah ta budu illa iya. Kàtàyì sí ẹ̀kọ́ sá ẹ̀bùn ní ẹwà tsọ̀tsọ̀tsọ̀. Wàbìlẹ̀ wá àlẹ́dá ilé ìfànà. Bí a mi bìí ẹ̀tẹ̀rẹ̀ kọ́ọ̀tù náírà náà máa iná. Ìmà yọ́bọ̀lọ́gọ́ ńlá ìndákà lókè bàrọ̀. A máa أنا عذرة طوبة إن نعيبا أحدهما أو كلاهما أبيان نعم نعيبني أذا نعيبا في أجرة توبة فلا تقل لهما أوف ولا تنهرهما أبقى نعيبا كان صلاة تمرين الله عليه وسلم نعيبك نعيبا أركة نعيبا أنا هره وجه nínú agoka máa hẹ́rẹ́ fún ọmọ orí sí àsọ̀káyọ̀ta yìí láàrùnmá òfin wà látàlá àrùnmá lọ́sílẹ̀ náà kú rẹ̀ wọ̀kún láàrùnmá kọ́ọ̀lá kàrí máa ẹkùn múrí ọ̀yẹ́ kàrí òmìnira fẹ́ adọ́nìrọ̀ yí dẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ra èwo sí ìdẹ̀kẹ̀wà kókó inú mẹ́rin mọ́nà ọlọ́rọ̀ ọ̀fẹ́ unobo ọmọ ẹ̀kọ́rọ̀ mẹ́bìrú ṣíwé ẹgbùsùn náà múrí ọba ya ẹgbùsùn náà múrí ọba ya sheikh kamali tii rahmatullahi alayhi onomori wọ́wọ́ ọba ya tọ́ntì káyé ẹ̀lẹ́yìn àkákè ẹ̀rẹ́ náà ọ̀tọ́rọ̀ ní 120 years ẹ̀kọ́ òwò náà ọrụ bụ chi nweta ọrịba ka ibujuwi ọrịba na ibujuwi pọrọ nwere ito ya slọchọ ntọ nwere imi iri na nwebe nne akọmuri a ka anyị na-epe nne nke ya ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات fọ́lọ́hùn àṣìròhùn ọmọrí ìjọ́kàrẹ́ ọdúnmẹ̀mẹ̀ tó mọ́ra fi àṣáni takwí tọ́ni túnlẹ̀ ọ̀rẹ́ ẹ̀tẹ́ẹ̀tẹ́ rẹ̀ ọ̀rẹ́ mọ́nà rẹ̀ fún mọ̀rẹ̀dọ́dì náà àṣánà ọmọrí ní sọ́tù yà sí ọmọnú àmìrú ọmọdékọ̀ lọ́nà náà ọ̀nà ọkọ̀ mẹ́hẹ́ gọ́ọ̀dọ̀ lọ́wọ́ àgọ́ọ̀dọ̀ nù kìsí òfin àkọlẹ̀ lọ́nà ọmọdé ìbẹ̀rẹ̀ iná máa jọ ọ̀rọ̀ inú ni mẹ́ ọmọ ọkùnrin owó ọmọ ọkùnrin owó ọmọdé rẹ ọkùnrin mọmọ rẹ ọmọdé rẹ kárẹ ọsìjọ rọ. ọmọ náà mẹ́rù hó lọ́nà kéfì hó fèrè kọ́lù. Mọ̀sálà tẹ̀lé. Ọmọ yìí bẹ́ẹ̀ kẹ́yìn sọ́ọ̀tù tíì nìkan fún mọ̀rọ̀ dábì náà o. Àfẹ́fọ́lẹ́ fàáfìlì. Omori kọ́nà túnúra tọ́nu túnú ní ẹsẹ̀ sẹ̀rẹ̀ ni ọ̀bẹ̀rẹ̀ máa ń dọ̀nà nínú gbogbo akúkúrò abẹ́ ẹ̀yìn ìyẹ̀rẹ̀ máa máa hàn akúkúrò àbọ́tí iye wọn ọ̀kẹ̀rẹ̀ ẹ̀rí kúkú àyè àdáyé fún mẹ́ka fún àkàmì àbáyé omori kò sí túmọ̀ náà dókìmọ̀ náà àfọkàáyà náà àfọkàáyà ní àkà fún àkàmì àbáyé fún àkàmì àwọnyẹ́ àyè omori kàwé nyàmẹ́. obosi mami duju yae wenyane kene negerio wala tabhar huma izo ono yani mane tuma ntini kaye eko ya kuvuwa ina sati onto mulimi anyi fere kubyo mame dorudo bo wenyane wa ka ka tai kawakareka so aman wanyame la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ولا تنهرهما وقل لهما قولا كريما أمريكا اللي يتم أبدا يبقى بوشي مبادئ ولي لسي ما بيقولوا بناني ليه ما بيقولوا جوائم وقل لهما قولا wa وكرأي wa ما سبحانه wa honorable speech honorable statement noble statement wákàáyọ́ ọmọ ẹ̀mú bíbí ìwé yìí lọ ẹ̀kọ́ ìmúrí wa báyá wa mẹ́ wà zọ́ ìmúrí ọ̀rọ̀ àbáyá rẹ̀ ìmúrí ọ̀rọ̀ àbáyá rẹ̀ pẹ̀tẹ̀ tó múrí nínú múrí ọ̀nà bó báyá ìtẹ́tẹ́ lè kí sáwà káyọ́ yìí wa mọ orí tó yà ni wàhà mẹ́rẹ́ ọdúnkọ́rọ́ mẹ́ ẹ̀yọ́ náà náà àlàkànyà ọmọ ní ìmẹ̀dọ́ pa ẹ̀dẹ́ ìrẹ́ bàbá ọ̀sẹ̀ ọwọ́ mẹ́rẹ́ ọwọ́ mẹ́rẹ́ múlí ọ̀bọ̀ yẹ òtútù lèkìrí mi múlẹ̀ yẹ mẹ́rin ọ̀rọ̀ náà ọ̀rọ̀ bàbá ọ̀nà ọ̀dọ́ ọ̀nà ọ̀rọ̀ jẹ́ iná wọ̀ ha náà kẹ́mọ́ náà akọni ma ọmọ ìzẹ̀ ti hu náà ogún ọ̀rọ̀ tó yẹrọ wí èsì rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mẹ́ka kò máa wọ́n mọ̀ ní àká o ẹ̀rù máa wọ́n وكلهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا عمر يوكاي ادري يزيك صلاه انت صلى الله عليه وسلم ادري كاري واقصد لهما جناح الذل من الرحمه عمر امريك وزي زما ويتا يفهم انا بلاو زما ويتا يوا جزايا بينيوا zama wa Josiah jozayan ba onin yayi wa su da wa wira yawa wa ko rabbar hamuhuma kama rabbayani sagira duwa ka da muri asi peyo lika ya ka no ke ya maduwa ya zeva namba wa ko rabbar hamuhuma kama rabbayani sagira kake omori na bukogo virus na yawa na mame anke ni mepame inu juwe virus na yawa na mame anke ni mepame inu juwe smokin to muri ni ni anke ni mepame inu juwe muri na ba virus muri na ba virus ni ni yare ba kame yi sanadu omori ma ni yana akono ina fi asirema na moza kozi emebetare kawana ina ne tuka annashi afil ula min allah ayi tunaye ona muri eh, ayi tunaye ana tunaye bana hulbo muri والنشأة الثانية التي هي تربية الجسم من الوالدين أيوة باي لا أبتش واي إني شو دو دو هيرو do chenwa bi abi bi ra do bi ro ko chenwa ire eno mori si tu wo do azbe ba na mo zaro omuri no wa to na e ya tete a lo so to mori ni sallallahu alaihi wasallam eno mori le si pe o ka apo o pa o da so mo ewu ne ta da so nyi ewu ne ta da sa he va o de ka he va o du su ne ta

ومن يتكي أمري لك أتك ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه أمريكنا قضنا قضى بني آدم أمريكنا قضى Ọnụ ọkọzọ ọza ọmọ ọnụ. kò yọ níbi ádámà ọ̀nà kò ní bí ẹtẹrẹ kásìlẹ ẹwà náà na náà slọtì tó múrí ní lọ́nà èsì yẹ́ mìíràn nìkan yìí ẹ̀yẹ̀ níjẹ̀ náà bá kòtó ọmọ ọkà yàrá nìkan yìí ní bí ẹtẹrẹ kásìlẹ ẹwà náà máa nínú ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n sọ ìlẹ̀ ìnsán ẹwà náà níjẹ̀ ádámà ni wọ́n ta ọ̀nyẹ̀ wáàlì tó ọ̀nyẹ̀ omuli otu wọ́n tọ́sí wọ́ta ni múnà ni omuli wọn náà yẹn káyé níbi adamu ni wọ́n tẹ̀ka yé níbi ètèrè kọ́ jẹ́ ìgbọ́nà mọ̀ náà ẹmọ ní wòye kọ́ ẹ̀pọ̀ pàpà ni. àpọ̀nà pt wani na na wani lomori ibe nyi mada abari kanyete okozi onya ni bi ni jani nkata torese nkata ijoma ya na mi tasiri wahanan ala wahanin e nkata torese nkata nọ na be ya aka ka kai onye na no komi onye ne ono komi omi ijo re we ni mada e jani dore komi hunawo be ya aka ka kai

slatin tó mori nìmi. wàtí sọ́ọ̀lù fẹ́ àmì. ọmọdé kàyé dọ́nyà ni dọ́ba pàǹdọ́ ká ẹ̀rẹ̀ van mìíràn ayé van dọ́nà yẹn ni kàyé oní èsìkò dáàmà kúrò àmàn wọ́ta wàlúwàlì dáfi yẹrùdínà àwùlẹ́dà húnna àwùlẹ́yìní kàmìlẹ́yìní liman àràádà àyìntì mọ̀rọ̀dọ̀ ọmọdé kà ònyózìnì ni anákòzì rẹ̀ bá ebe akụzi ireba mere anyị eba yozi na-esi ka ya e, ọnọ na eze te ehwọpụ ma na-asị ikozi ireba yozi na-esi ama omori ọ mere ere so sọtụ tó wuri ni. a lè ṣe kóró lé wọlé wá lè dá ìka ìlà ìyàlmàṣe. ọmọ yìí fẹ́rẹ́ wọ́nà ọmọkà ìjẹ́ níbi ádámà yìí yóò sí kásìlẹ̀ ẹ̀fà náà máa a lè ṣe kóró kaye kwemma omori ya avo omori akare omori ka ya kwa ma vo ya wa ara kwa ma vo he ni kwa asha vo ya osa wale wa ni se se ila ni ya ni musri bi ara sha vo ya na eva na mai bi ara sha vo ya na eva na mai ya kwa vo slot to murini sallallahu alaihi wa sallam abdullah ibn abbas radiyallahu anhu ọmọ àkànnìkà anyị ayọ ẹpa ayọ nínú àná ẹnìkí yẹ tẹ ìrìn àná kàtí na nyọ nyọrọ zire ẹbẹẹba ziri mpẹmpẹwò ìrìn ẹbẹẹba mẹ ziri mpẹmpẹwò ọ̀nà ìkókò nyẹ ọsẹrẹ wàá mọ nyọrọ dùn ẹ mọ̀ọ́sá ní omori ọdọ aka ọmọ na nà ẹ̀ nà wàá akọ dìjú mẹ́mẹ́ ìwà àìsà pẹ̀lú àti ọlá wà àti ọ̀rọ̀sùn àti ọlá wà àti ọ̀rọ̀sùn sáàsọ́ mọ̀rí ní ìdúwà sáàsọ́ tó mọ̀rí ní wọ́n sáàsọ́ mọ̀rí yìí dúwà sáàsọ́ tó mọ̀rí ní mọ̀rí ọ̀dọ̀ wọ́n sáàsọ́ tó mọ̀rí dúwà sáàsọ́ mọ̀rí ọ̀dọ̀ wọ́n kọ́ sáàsọ́ mọ̀rí ọ̀dọ̀ usakawa sa sunna wa ba sa umuri yodo slatu to muri ni sallallahu alaihi wa sallam tinye slatu to muri ni owo abana maka ki qur'ani kenene yen kenyi so senene yen ere eke qur'ani so anaka bi sunna o bi hadisa eh qur'ani bi muri era agoka

تعذب ساس القرآن نسسن تبو وأطيعوا الرسول أي بابنا بنام أي قوة وأقيموا الصلاة وآتوا الزكاة أقول يا كي يفصل يفصل هيكو جي إذا هيكو أمري كي يشوج أبري ما دي أني زكاة وأقو صلاة دو أني زكاة أمري هيا دومي وأقو صلاة ní wọ́n yẹ zakat omori ọ̀yà abisala òun eyi wọ́n wọ́n yẹ zakat ní wọ́n kọ́ sálà omori yẹ ọdọ òun eyi sọ́tò tó wúlí mi. yọ̀rọ̀ ní zakat ń nẹ́kẹ̀ yá wúlò gbọ́n àmà ndị yàbọ̀ ọmọ bọ́mọ yẹn ní ọ nwanyị onye sadaka ozi nke gari igwe nomen dohu gari ọdụm dohu gari nasun dohu ogwo osisi bẹ́ẹ̀ ka bí sọmọ rẹ̀ yẹ ọmọ náà ọ̀yí mímọ̀ sówó onye kọ́ ọ̀nyẹ́rẹ̀ ọ̀yí sadaka agbíkà yẹ iri ga-eri rẹ̀ anyìrì ní na ìsọ̀nsọ̀n slọ́tù tó

wesabo omu kee ihete taa wiri ilu ihete taa ama ọrụ ọkwụkwọ akara ya nanị ihete unita anyị ibe ezono na ọrụ ẹnu na enwe na enwe hamba na enwe na rụọ ẹnne maka ya banye anyị n'ihu ebe kere kọmọ na ihe da mee ka ayọ agwụsọrọ ere kazọ na ọ na kere ya

sálàdé wọ́n ṣe ọ̀rẹ́ omúrí ọ̀dọ̀ wọ́n rẹ̀ wọ́n sálàdé wọ́n yìí bàtọ́ náà omúrí ọ̀dọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n ta wọ́n eh? ni ṣùkúrú lè wọ́n ni wọ́n lè ilá ìjẹ́ ìlàíkà ìlàíyà almasí a ni ṣùkúrú lè ọ̀nà ìzọ́ mú rí ẹ̀ka ẹ̀ka yìí yá kó na bọ́ yɛrɛ kɔ mɛwa na ma yawo yɛkɔ muri awɔ bi yɛkɔ mɛwa na ma yawo no muri odo gbe yi wɔn kɔ mɛwa na ma yawo tu yɛkɔ muri awɔ o muri odo gbe yi sofiya ni bi na oyɛ yina ɛna bi oyɛ yina ɔka ye ɔna aba kosa no pɛ yɛ ɛkɔ ye ɔba kɔ muri awɔ sɔlɔ pɛ yɛ ɛkɔ ye wɔakɔ no sɔɔ bɛn wɔakɔ muri ọkọ̀rọ̀ náà àwọn ńlá dúró ẹ̀yà mẹ́wàá náà máa iná àkọ́mọ náà ṣe kúṣọ́ lábàábò ọwọ́ àkọ́ mẹ́wàá náà máa rọ̀ sọ́tù tó wùrí mi máa ń shawari mai rakare jo da pai amero ke maduwa ne ma mamba wa qur rabbi rahamuhuma kama rabbayani sagira umuri kai da muri a peyozi amero kai maduwa ne ma mamba umuri da kai kai ya kai no muri ka baye ne ran ken me pamino joyi o me ko sala do wa kwete aba ni ken o me do kan kai na wa va ne ma mamba an ken me pamino joyi an ken me pam de mi tuja mino joyi kwa ila maduwa no muri àmà ọ ọ̀gùn ní ìtẹ̀lẹ̀ náà ka kan sí wúlò gbìrẹ̀ ìwọ́ àwọn àrọ̀kọ̀ ọ̀dọ̀ ọ̀gùn ní ìtẹ̀lẹ̀ náà sọ́tò tó mú nínú rẹ̀ kàkà aṣáwọ̀ nyẹ́ wáyé àtẹwà sí ìmẹ̀dúwọ̀ nínú kọrọ ha wẹ́ ìkọlù ẹni hu inú kọrọ ozi ya ya kọrọ zenye kwete ahekano ahekono muri ọtọ kọme otu muri ọfẹ ta kọme bí kí ọnà jẹ ẹrẹ yìí akọni mẹ adana ọnyẹ na yìí mẹ sẹ yà rí sí yìí gbọ ẹkú jẹ ẹrẹ ọmọ mo mo ààrẹ ayé abẹ́rẹ́fẹ́ ààrẹ ti ní cnn eh, bbc ọ̀kadà obituary àbí pépà wa ká daily times punch vanguard tribune ẹ̀yàwó chamber nta arc abẹ́hàrá ọkọ̀ yẹn ló sí àbẹ́hàwá ọkà bá mú kọ́dán èyàn máa rọ èyàn máa ta ọkọ̀ náà mú rí ọ̀rẹ́ àkọ́rọ́ pọ̀ ọmọ lóní o ó káwọ́ ọmọ lóní o àbẹ́bà sísẹ̀ ìrọ̀dọ́n ẹkú ẹ̀ẹ́ta ẹkú èyíntà ẹkú ẹ̀bẹ̀ ẹ̀bá ẹ̀bẹ̀ ẹ̀wú pàpà ẹ̀bẹ̀ ẹ̀wú pọ̀ ọba ẹ̀bẹ̀ ẹ̀wú pọ̀ ọ̀ta ìráyé anú ọ̀lànà wáṣìsì wallahi tallahi enyo ina heki islam wallahi alazim enyo ina heki islam silatu tumulini ẹwọn ẹnyẹ bàbá ní islam wà wọlé yìí kakwa agbo ẹkọ ẹta ẹkọ ẹyinta ẹkọ ẹbẹẹba wallahi tallahi enyo ina heki islam wọ́n ní ẹtùkà yìí.

akịtọ anabusu nene yi bi ka ikoli wura islam ɔfɛ paayi dɔntu omori ike ojanama amɛrɛ na mma gaba wura yi ba gaba nwere sáwọn ká ha yọ amọ̀rọ̀ ọ. oṣù pa amọ̀rọ̀ ká sẹrẹ hayọ ẹkú ẹ sáwọn ká sí mẹ

ọtọ mori ọmọ Ana ọtọ mori ọdẹ sí ẹmẹ ọni káyé ayé bá hẹkọ náà aka ọdọ ọhún nọba ọdọ ọhún nọba ní ẹgbẹ ọmọ ọmọ ọmọ ọmọ ọni mẹmẹmẹ ẹgbẹ kàwọn mẹrẹ mẹ ọmọ ọmọ ẹwẹ tẹtọ bíbí ọmọ náà ọtọ mori dọlọ dọlọ alin omori otu omori ọka dibidi a bẹda mẹ oyifu ọbin ọka abọyiwu ilé na ẹhẹ wọn ẹnìrì jẹ ànàmà abẹda mẹ bụ oyifu abọyiwu ní ẹhẹ wọn ẹnìrì jẹ ànàmà. sipati otu omori nini ee kaami ni dere dịka ee ama omori ihe anyị da ihe omori orisizo ntụ omori kọ kaa ịka ee yesu ee. ekweghị beke ekweghị ntan ekweghị e, eta ekweghị beba enyo na alkur'ano enyo ile hadis ntu omuriyo ewo kai wa howanse kake esi eshove ka ni hadis ntu omuri kunyara anusuru e amadu ekweghị eta amadu ekweghị beba amadu ekweghị nta Oslotu ni. si cry. ya madura cry ya madura yukwai ya bayan mini shi e e ne fes sọ́tọ̀ tó wọlé nìyí lóòmù náà ni wọ́n tọ́ lọ́fẹ̀ páì ọ̀rí kan ló mọ̀rí ká òkè ìwòrí kẹ̀yẹ na wà kàkẹ́ wọ́n mọ̀rí ìfáyẹ́ mẹ́ ìwọ̀n kẹ́ ní mẹ́fáyà mi mẹ́yìn lójú ẹ̀rẹ̀ náà o àwọn mọ̀rí mẹ́ká wà ewosi dẹ́ẹ̀bẹ̀ yẹn ọmọ ṣe pé ẹ̀ta mẹ́ẹ̀kọ́ èyí ń tẹ́kọ́ ẹ̀bẹ̀ ẹ̀bá bíbíà ó káwọ́ olóòmùrí ọdọ́wọ̀ èyí àníṣọ́ lọ́yọ̀ nìka oníníwò ìṣẹ́yà ń bà wọ́ àn aláìníkú àn olóòrè ní mba tó ń fi àn níwò ìṣẹ́yà ń enyo ya àn na nye nkwete na ahịtara ya ba

omori ọ ní na rọm lẹ́tì ọ̀nà inú mọ̀ níyẹn ọ̀nyẹ́ mi sísú lẹ́tì ọ̀nà ní mẹ́ bí ẹ̀rọ bí ẹ̀rọ máa rí dáàbá ní kẹyẹ yà rúwọ́ jẹ́ ní tẹ̀ ní tẹ̀ ní wà bí akọni mẹ́ma ayé bẹ̀rẹ̀ máa ṣọ́ ọbẹ̀ bí esi yẹ wọn sọ omori ìkà sọ ntọ́ omori ìkà ọ mẹ́ka ẹ̀ mẹ́rin rú kúrẹ́ èyí mu àdúrà mu nyɔnu mɛ yɔ ɔmɛ nyɔnu mɛ dùwà yɔ sɛ nkɔlɔ ɛfɛ mu nyɔnu mɛ tòmòlì sɔ nìtɔ anọ̀rọ̀ kawa mɛ ẹni yẹ pẹtẹ hù lùbọn tó mọ yìí rẹ. ó bí lóò yé yìí lọ́tún tó mọ yìí nìyí. ọ̀rọ̀ náà wọn ẹkọ ẹ̀dàrà ẹkọ ẹ̀yẹ ntẹ ẹkọ ẹ̀ta. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kó tó ọ̀sẹ̀ kàkẹ́ ti dé yẹ nà omuri anama baya inini muri anama sireye inini أنفقني ولوالديك إلي المصير أنفقني ولوالديك إلي المصير wọ́n mi ọ̀rọ̀ ṣe ká ayé oṣù òní jẹ́ níbi ká yìí kúrẹ̀ lẹ́ọ̀kùn yára olóòzí mẹ́ dọ́kà ìwọ́n mo ní náà wá sí láàdàmọ̀ràn yẹn òun ní koran mílíọ̀n ọ̀nà yàrá àgọ́kà èkí ẹ̀tẹ́ àgọ́kà ẹ̀họ́ ẹ̀wọ́ wọlé káàkà mẹ́dúrà ẹ̀yọ́ ẹ̀họ́ pẹ̀lẹ́ àpéjúwe àpéjúwe ọmọdéka akọ̀sálà ẹ̀ àyílàdọ̀ ọmọdéka makọ̀ bí mẹ́kọ̀ ìlọ̀nà àyílọ̀ bí mẹ́kọ̀ bí mísàlà ẹ̀kọ̀ ní ní ten million ní mi kàbẹ́rẹ́ mi kọ́ ìlọ̀nà nìyí dọ́nìní kẹlẹ̀ máa tí wọ́n wọ́n mílíọ̀nù ọ̀sán yọ́ yàrá rẹ̀ omori ha bọ̀ yára ní rí èyí àyàkọ́yà ọmọ yìí rí èyí ẹ̀wọ́ orí omori ìmọ̀ba ẹ̀rìrì ẹ̀rù gùnrẹ́nu ẹ̀rù ẹ̀rù mọ́dú ọ̀nà àdúrà ọ̀nà na yóò kẹta wúlọ̀ lẹ́nu náà kẹwàá anki. abaaku and abaabɔ ne deɛ ɔkawa ma dua yɛ ɛma namna yi ma dua na ɔkɔ abɔ ɔka na dɔza na na rɛ ntɔza ne hyɛrɛ ɔdɔ ma ɛbu ihyɛ ɔta abirika ɔhala nan na wɔ na baa baa yɛn anyɛ ɔhala nan no sɔ ne na ɛyɛ sɔ sọ́tún tó mú nínú lóòrí túkàrè lóòrí túkàrè èyí ṣẹ̀kẹ́ máa sí ìmẹ̀dú ọ̀nà báwọn gbọ́dọ̀ náà kó wàhálà tọ èyí náà kó wàhálà tọ ọ̀rẹ́ náà ní ṣúzí gà ni wọ́n bá kú yẹ bẹ̀rẹ̀ náà ẹ̀yà mi ọ̀rẹ́ dáa wọ́n tọ̀ wáyé ebe iri na ngwere ọnụ a na akwụmeka ya obe ehaghị na keke ne were osin ebe ehaghị ibe ọgwụ ha na akwụkwọ ịwa ti na-eyi wee rufu kawa ọsọ ere je ka enwe mmiri nke

ama ma ebi ya amenye mkata ma yete ya no sizo mai nam aba moku a arwa aweti bi aye na dare de ari ke ono de ne na ne de ra de se du en ne de la aki de la yule gairati qurani ba so me ba se ke ba ga de do de ri o ah aya ono ze ah na tuntun muri nyina yanyi da yezu ne ka hezo da yezu ni da buri da izo ku na tuntun muri nyina ẹ̀rọ mẹ́rin àwọn ní islam ẹsẹ́ sọ́mọ̀rọ̀ wáyọ̀ wà ó kéré dùn ẹsẹ́ sọ́mọ̀rọ̀ wáyọ̀ sọ́dún máa kẹlẹ̀ náà èsì ilé bẹ́ẹ̀ tí pàmà bẹ́rẹ̀ èyí ẹ̀mẹ́ ẹ̀mẹ́ kẹ̀ Wàlẹ̀wàlìdáìka ìláyà al-masir. Wọ́n ti rú tó wùrí nìyàn. Múrí àmọ́bọ̀ bára bá ìrìnrìn. أن اشكر لي ولوالديك إلى المصير ọlọ́mọdé mẹ́sí pa iná èyí ó sí káàmì kábọ̀ ọ̀rọ̀ yánà náà lọ́mọdé lọ́wọ́ àkáàmì káyè وإن جهداك وإن جهداك جاءك لتشرك به ما وإن جاءك على أن تشرك به ما ليس لك به علم أما أن يهفى أما كاك وإن جاءك لتشرك به أما ظنين سورة العنكبوت أما صن ظنين سورة اللقمان كو سورة اللقمان وصل إلى أما ظنين سورة العنكبوت أما إن سورة اللقمان ليه بإذن وإن جاءك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون جمهوري جمهوري شو يفتوي ebe tí alábọ̀ ká mẹ́ká yàn ọ̀rọ̀ dámà òmùrí ẹ̀má ẹ̀fẹ́ hẹ́ẹ̀dì amáyẹ ẹ̀fẹ́rọ na-ehe. dóòmùrú wo ni kìí ní sáyẹ̀lọ amáyẹ ẹ̀hẹ́ ya mi nà bẹ́ẹ̀rẹ̀ nílé yọdọ̀ òkú yẹ tẹ́ ilé rẹ̀ ìsà abóńtó òmùrí ọ̀nà sáàdì bínà bí wọ́kọ́s sáàdì bínà bí wọ́kọ́s ọkà ọ̀zọ́ nìyẹn ní ọmọ ẹ̀rọ islam bọ́nyà nọ ní bọ́nyà nọ sọ ní lọ́kà sọ́nà náà bàwà àìkísọ́ ọ àìkísọ́ ọ̀gá bàwà ọmọ abẹ́dọ̀ wúrà ẹ̀kọ́ náà wọ́n ń ọmọ ahùrẹ̀ o ọkọ̀ ọ̀hẹ́ mi lọ́kà ẹlọ́ọ̀kà ẹ̀kọ́ náà ọkà àmì ìbìrẹ̀tẹ̀rẹ̀

ọ kelere donyima ekwe papa ọrịa ohu ijeghi naanị dọnwa enwu ekwe papa ọrịa ohu dọpụtụsị ekwe papa ọrịa ohu bẹẹ ń sọkùnrin bẹẹ olùyí tó ndọ dọ́nìkà ẹwà ozi ẹwà nyúwẹ̀ amánínẹ́kyẹ́hìn náà tu kòńkònyà kòńkònyà kòńkònyà náà kúkú sí kònyà náà náà tọ̀ náà tọ̀ tá ẹ́ yẹ́wọ̀n ní sí yẹ́ ọ̀ka yìí ọmọ rẹ̀ ahọ́n náà ẹ̀ka nínú òózì wẹ̀ yí oore sa òózì wẹ̀ yí àṣà òre. sọ́tù tó mú rí kí dọ́wọ́ ẹ̀yìn mà dáa rẹ̀ sàn. وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما إلى الأمام لي تامن يتنكي وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما أن يقوى حمو ẹ̀kọ́ ẹ̀bá tọ́hánà wọ́n

aka ma ori amasị ihe ahụ ama ka mi betere ka ahụ mbe ka ahụ ọ dị na ama ana ma ahụ slọtụ ntụ mori ili ni n'omori desi ya ayozi ni kai ma laisa laka bihi ilmun wa ya ko ya no wa ya ko ya o ya di o ọlọ́wọ̀ yẹ́ yàbọ̀ ọ̀kẹ́ yàbọ̀ ọ̀kẹ́ rẹ̀ fàlá tó bèèrè hù máa ìwọ́n àkàtọ̀ ní yẹ kọ́ jèrè ẹ̀wọ́ tèrè kọ́ jèrè fàlá tó bèèrè hù máa omúríkà wọ́n yà ní sàṣọ wa wọ́n yà ní sàṣọ ní ẹ̀wọ̀n náà máa iná náà wàsáhébò máa fi dórí àmàrò fà lọ́mọdé àká àwọn ẹnikẹ́yìn duwa mebietere kawa na wawaya wano tonti ko muri orisi yeka wada do sasa na insene hemoro ama hewaya wano mebietere kawa na bir wala riri ebietere ile na ani riri ebietere ile hono na ani ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون واتبع سبيل من أناب إلي دوم لي إدري يوزي كري كيونوزي دوere kawa na saa so ozi aze ne kaka ezu babi na omori ne na ema sikari omori hivi Mwacho nto omori ni ka emesikaye ari omuriri na jozaba mekaka eze eje e epo na omori na je ibi me ne je epo na wanyao otiti nikaye amese eworo isu na omori konosi isu na omori konoda omori kaye na je epo na oda ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم ni ẹmà ríṣẹ́ òkú omori kọ̀ wúrẹ́ mọ́nà àbáyà àbárẹ́ máa nídà náà mọ́rí yìí náà ni kẹ́lú pẹ̀lú ọ̀rọ̀ eré bá bọ́rọ̀ rà mẹ́rin ẹ̀rẹ́ jòjó ìṣù ìṣọ́wọ́ náà èso náà rọ̀ ọmọ ọyà ọyà iná nyì lórí àṣù òṣùjẹ́ ni tó rẹ̀ náà mi ṣírí kùn wẹ̀hẹ̀ ẹ̀zẹ̀zẹ̀ ahẹ́rọ̀ abẹ́rẹ́ òfẹ́lú èrè èrè kàyè ọ̀rọ̀ ọnyọ náà àyà bàbàbà dị ìmọ̀ ọnyọ mana àyà bàbà pàà jẹ́ ìmọ̀ ẹ̀tẹ̀ ìrìnà wọn náà lẹ́wọ̀n náà na náà àkókò sọ́tù tó mú nínú. ilé ọmọ ọmọ rẹ̀ wọ́n mẹ̀ wọ́n lè kàkà sọ́mà ni wọ́n fẹ́ ọ̀yọ̀ kàkọ́ ẹ̀ náà kẹ́mẹ́kọ́ sọ́mà náà rẹ̀ mà mí. sọ́tù tó mú nínú. àwọn yìí wọn bá yẹ kẹwàá àkùdọ́ ilé àná náà tó Ndị lọ sẹ́ta slọ́tì ọ̀tọ́ mú rí ni. àfáyọ̀nyì àbàbá mẹ̀mẹ̀tọ́ ọmọ nínú ìrẹ̀lú òmùrí kan náà dọ̀ bí wọ́n sá àsáwà o slọ́tì ọ̀tọ́ mú rí ni. ìjẹ̀nyà àwọn àkàkà bẹ́ẹ̀ siri bẹ́ẹ̀ ní ìsikẹ́nẹ̀ na ma ire na wa an onye ọ naghị ya ee onye ọ naghị ya ara na ọyị ya ló wẹ́ ẹ̀jíjẹ ẹ̀ wọn o dídọ̀rú rí ní ọmọ bẹ́ẹ̀ náà kẹta yìí ọ̀rẹ́dẹ̀ orílẹ̀ orílẹ̀ inú ọ̀nà ọyị ya ẹni ni kẹwẹ́ ya

ife nwere iko n'osi agbawa mme abamanya wa mme dọwa agwa ọgbọ tụgharị sọ ọgbọ ọnụ wàhálà bàlágà bọ́lá bó jẹ́ bí yóò ní sọ ilé òròyìn ọ̀ ẹ̀ má

ìwé jẹ́jẹ́ mẹ́rin ọ̀rọ̀ òun lórí ìṣẹ́nu ọmọ àyẹ àsúnà yìí ní èyí báyá bá súnà yọ báyá bá ọkà náà yọ wọn kà kàdá mẹ́nu àìkó sí ikọ́ jèrè kàrà kà kàdá ẹnyẹ wo ẹni kọ́ jẹ́ náà mi kà máa wọnyẹ náà pọ̀rọ̀ sí ẹ̀ka ẹ̀fọ́ kàtà àmọ́ ni sí ẹ̀rẹ̀ náà yẹ pẹ̀rẹ̀ fún lókọ̀kọ́ rẹ̀ fún àmì lórí ìjẹsì irú máa dọ̀nà ọ ẹwọ́n máa dábàá sẹ́tẹ̀ sẹ́tẹ̀ ìyẹ̀ òde yẹ èkí ní ilé rẹ̀ sọ kí ní ó tù kú náà wà náà ó sọ́kè ntọ́mọ̀rí nìyí ọ̀rọ̀ ọ̀ka òkìtọ́mọ̀rí kọ n'ọ̀dọ̀ ọ̀ntọ́mọ̀rí òde èsì yé yìí ọ̀rọ̀ ọ̀ka òkìtọ́mọ̀rí kọ n'ọ̀dọ̀ àdá ọ̀hún ọ̀hún nínú ọ̀nyẹ́ ọ̀hún nínú wọ́n lù náà mẹ́ẹ̀kí ní sírí kùkẹ́ náà kàn ìrì tíọ́ n'ọ́bìn ẹ̀wọ̀n ọ̀rọ̀ mọ̀rí mẹ́sẹ̀ páì ẹ̀wọ̀n ntọ́mọ̀rí mẹ́sẹ̀ páì ọ̀ntọ́mọ̀rí mẹ́sẹ̀ kàkà látọ̀ àtàlẹ̀ màkàlọ́ọ̀kìn tí ma ṣe ẹ̀sẹ̀ lọ́kọ̀ọ́lẹ̀ látọ̀ àtà lè màkàlọ́ọ̀kìn tí ma ṣe ẹ̀sẹ̀ lọ́kọ̀ọ́lẹ̀

were si dobanyiyo ka anya kubya nane danyiro n'unyanguzi duwa ah, kayon nafu kayon hari madeka wagwa wabwa tulare sun oro oh, winyezi ewa eh, oh, waye same oye oh, kisada mama ano ah, ojiri amada supportan agwisire ah, eh, dori inu madan amma na to yake sada mama na eh, yasa jiri ori and ire ọnụ mẹwa ya adịrị dịrị tete dáadọ onírò okòrò ní sí omi ẹgbẹ́rẹ́ kò sọ nínú adúrúlé ẹ̀wọ́n náà káyọ̀ kí ẹ̀yọ́ ọ̀tí yọ ọ̀tọ́ náà jìrì ìwérí ìṣúná ẹ̀wọ́n ní kẹ̀kẹ́ yìí ìjọ mórí ọwọ́ fún wa gbọ́ ẹ̀rẹ́ kúnyọ́ ọkùnyọ́ ọlọ́rẹ̀ sọtúntún mo rí ni ó lè fi àkókò ìjọ lè fi ìjọ lọ sí wọn lọ sí bí eye àná ọ̀nà sí wọn lọ kọ́ wọn rẹ̀ bàbá ká. àkókò wọn orí ọ̀nà àkóso páàyè ní kakú àfúsàkóm yá ayọ́ nàbínà yá ayọ́ nàfà yìí kọ́mọ yá ayọ́ nàbínà àmànú yá ayọ́ nàbínà àmànú kú àfúsàkóm wà àlíkùm náà rọ. wà àlíkùm náà rọ. sọ́ọ́nì ni. yá ayọ́ nàbínà àmànú. قوا أنفسكم وأهليكم نارا وقرها النار والحجار عليها ملائكة جلال جلال شداد لا يعصون الله أمرهم ويفعلون ما يؤمرون omori ọka ee ma ya ọ nana ba ku anfusakum sire nwa onene wa alaikum e. tuware ka ya nne ya onike sire nwa nene family ahụ and ada onye ọ ni family ọza aba ni family e wo se ọrun jo lọla mata na fa ada onye ọnụ ada ene ya ku family papa pe ọ sire nwa ọdọ re ka ya ki sire nwa nene ho ne sai now ho ne ne kaka وقودها الناس والحجارة سنو مريز كايرنا الناس أعظم مريز كايرنا أريرتا عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أمريكي رمضان أغني ملائكة كتوى كتوى نكسرين

they can also pay your ben they can ẹlẹ́ wà ní ìná ọdún kẹ́lẹ́ ẹ́ olójú ha yìí ẹ̀ṣẹ́ kẹ̀kẹ́ àwọn wá sí náà sùn jẹ́ káwà ẹ̀kọ́ ọ̀nyẹ́kẹ́ múlẹ̀ náà wọ́n sí rẹ̀ yé inú ọmọ na àmá irí irí ẹ̀nà ni èmi tàwọn àṣọ mi ni islamic sociology nọ n'ihe enyi determined islam emesi pai kayara ọ na-eme kayara hụ ni family enye ọnyara ayọ lóòrí tó oríje oríje ní ọnyara ya tó okokoro lóòrí tó ẹkwa ọsọ ni yẹn ya ya ya ya ọ enyi ẹni tó ń lóòrè ní màtàmà ọ̀nà ẹ̀ lọ́rọ̀ náà ọmọ ṣe ẹ tẹ́tẹ́ ní màláìkú ní ṣọ́wọ́ náà náà lọ́mọrí na-eme ọmọ ẹ̀lẹ́ṣọ́ tí níríjà náà níríjà náà ó dìde ihe ọba aláìkà ní kẹwọ́ mọ̀rí ẹni kama mi

muri ọkà yìí ní sọ́tún ìṣúra ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا ẹ̀tẹ̀rọ ẹ̀mẹ̀ kọjọ ràbámà ọmọdé kẹrìnrìn lọ́wọ́ sọ́sọ́ mi bá rẹ̀ sùn rọ́bù òkúmọ alọ́dìmáfì inú bú sí kó ọmọdé kan náà iṣẹ́ iná ọrụ. rà ó ìtẹ̀kùnrin fọ́ọ̀rì rírà ṣàìnà ó káàrà nílà wá rírà ọ̀pọ̀ra. ìtẹ̀kùnrin sọ̀lìhì láàbí níbi ẹ̀tẹ̀rẹ̀ nínú إنه كان إنه للأوابين غفورا أمري أقول إجيلي أولي إزي مريم أولي أمري إنا جيلي أولي إزي مريم أولي أولي نبي ترين وانا معي أولي أولي ترين وانا معي أعلم بما في نفوسكم أنا إزي لا يعمل إسا سمعي نتاج إسا سمعي نتاج ìsọ́nà kan ní kókó ọ̀kà

ama ka àwọn mẹrẹ àwọn mẹkọ rẹ kí ká bá mi èyí àti ìrìn yóò mórí yìí ìrà àdá pàpà mi sílẹtì tó mórí nìyí tíyẹ sílẹtì máa mọ nìyí. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا ظالمين فإنه كان للأوابين غفورا nínú lẹ́tẹ́ka bámọ́rú nẹ ọ̀nà rẹ̀ kàpàdámọ̀ bèèrè ọkà rẹ̀ ni bọ́ọ̀kọ̀ ní yóò sí rẹ̀ adamu nẹ́rẹ̀ slọ́tọ̀ tó rí ni ó rọ arụ ká adamu ma rọ <laughs> slọ́tọ̀

murya na ba ya ne ne murya na ba ya ne ne murya na ba ya ne ne ilayya thumma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun oki iyo no le ne ono ni mi tawo mi kai aṣe omori ti dẹ́dá sábà títí omori máa sin agúkọ omori ọ̀rọ̀ bá yá mi ẹ̀yìn sọmọ ní máyà kàm ẹ̀yìn sábà mọ́ sọmọ èdè ìmẹ̀kú ìrọ̀mọ́ olóbùrí ọ̀rọ̀ ta káàkiri yóò wọ́n yẹ fi rú lè mọ́rí ọ̀rọ̀ nílẹ̀ ẹ̀rẹ́ لكل امرئ منهم يوم الدين على وجهه يوم الدين. أقول هذا ليش؟ أمريكا yẹsìrò lórí mi náà kí ọ̀nyà ọdú rẹ̀ èzè ọ̀nyà ọdú rẹ̀ èzè ọ̀nyà ọdú rẹ̀ èzè ọ̀sẹ̀ ọdú rẹ̀ èzè ọ̀nyà ọdú rẹ̀ èzè لكل مرء منهم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ومن يكون لا ينفع مال ẹ̀kẹ̀yọ́bà mọ̀nfàmí wọlọ́bẹ̀lún ìzí ẹ̀rẹ̀lá mọ̀nfàmí ìlànà àtàlọ́ يا أيها الناس اتقوا ربكم وخشوا يوما لا تجدي نفس عن نفس شيئا ولا يقبل منه ولا والد هو جاز أو والد ولا والد هو جاز ولا مولود هو جاز او والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ẹ̀ yẹn wẹ̀kú yẹn náà ẹkú ìkòyẹ́ ó jìnà jìnà náà látẹ́jì ló wà lè dún ẹrùn wọ́lá dì ìhà wà láàmà olóòrùn wà jáàrin àwọn wà lè sí wà lè àwọn wà lè olóòrùn wà jáàrin àwọn wà lè any silver go may have any sabbath of إن وعد الله حق وبريك كفيت ما في إذا ما فلا لا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور فلا تغرنكم الحياة الدنيا أظن كان من الدنيا ونفا ولا يغرنكم بالله الغرور azúrẹ́ kẹ́ ọ̀fẹ́ náà ní ní láàrílá ẹ̀lẹ́lá azúrẹ́ kẹ́ ọ̀fẹ́ náà ní ní kọ́ mọ̀rí ní náà múrí ẹ̀mọ́ wà báyá ẹni ni ara ẹni bí ọwọ́ sẹ́dọ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìtọ́jú kọ́ ní kàrẹ́ àm ìta oníkọ̀lọ́ ọ̀rọ̀ dà yẹ sí ìjú kọ́ ní mọ̀ omi sáwà àjẹ́ ìwà wọ́n ní ṣẹ̀kẹ̀ ẹ̀tọ́ dà sí ìtẹ́ lọ́mọ àjẹ́ omi sáwà yẹ ní àmì ìjà wọ ẹ̀nẹ̀rẹ̀ pẹ́yẹ wọ́n wa ẹ̀nẹ̀rẹ̀ ẹ̀jẹ̀

اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلفتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردر كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا باهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعد تفرقا معصومة ولا تجل فينا شقيا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعد تفرقا معصومة ولا تجل فينا شقيا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعد تفرقا معصومة ولا تجعل فينا شقيا ولا مهروما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غرامة إنها ساءت مستقرة مقامة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر يا من بيرمنا كل شيء برامك يا أرام الراهمين وألقنا بالصالحين يا فعال لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم لهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنهمل خطاياكم وما